ولا àti ìgẹ̀rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn tọ́lọ̀ ọmọ láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa láwùjọ bá ní sàlékún kí ànábì wa bá ní sàlékún kẹ ìgẹ̀ rẹ̀ àti àwọn ará rẹ̀ àti sàhábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́wọ́ kẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ gbẹ̀rẹ̀ kíámà tẹ́nì kó lè ṣe àfi kéèyàn pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́kùn bí ẹbọ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọdé àṣàbọ̀ pàdé rẹ o àfi kéèyàn pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́kùn bí wa nífàk àtẹ̀mí àtẹ̀yìn mọ́jà gbéwà ọ̀gbẹ̀yẹ yìí lọ́dọ̀ ọwọ́ Allah subhanahu wa ta'ala o bá a sọ wa níbi àdúgbò tí ó bá tó jẹ́ pé ń dá àmọ̀ sọ yóò takùn tá àmọ̀ sí àti ń dá àmọ̀ sí yóò mọ̀ takùn tá àmọ̀ sọ á jẹ́ àmọ̀ lọ́dọ̀ tí a ọ̀gá orin ni mọ́jà àgbàbàdó lórí ikú o wọ́n lájà kó sọ̀rẹ́ níjàdùkọ́ wá fi ilẹ̀ tàbí wá kúrò lọ́wọ́ bá mọ́sá àbánikọ́jú bá ṣe ń fẹ́ lọ la hawla lana wala quwwata illa billahi al-aliyyil azim asọ̀sọ̀rí ayàtí àwọn afá àkọ́kọ́ bá ní kàyé Allah subhanahu wa ta'ala ní ya ayyuhan nas kulu mimma fil ardi halalan tayyiba wala tattabi'u khutuwati ash innahu lakum aduwwun mubin esi àkọ́kọ́ tá a gbé òun náà ni jíjẹ ìdí rẹ̀ ìntàwà àtìbọnú àti ìntàgbọ̀rọ̀ àtìbọnú yìí Allah ọba ní fọ̀ọ̀tọ́ mọ́ àwọn onímọ̀ wọn èé fi ọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ ta fẹ́ torí في كتبهم لبيان الدين كتب الفقه باب الأطعمة قد من باب الأطعمة والأشربة gbogbo ntí àjẹ àti ntàmù èwo lọ́jẹ́ ẹ̀tọ́ ńbẹ èwo ni èé e ṣe ẹ̀tọ́ ńbẹ. nígbàtà lórí ayé yìí a rí pé a ní ìdí ká fọ̀ ọ̀kọ́ mọ́ àwọn tá a bá ṣe tọ́lìbùlì ìlmì káwa náà gbọ́yé káfí ní kọ́ńdà yẹn lọ́wọ́ á lè sọ pé nkẹyà aláàlì ni haramu lélẹ̀ tá a sì lẹ́rìí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. àwa ní ìpìlẹ̀ gbogbo ntànkì ìbọnú yìí méjì ni al-at'ima al-hayawaniya wal-at'ima an-nabatiya al-at'ima al òǹpin mẹ́ta ìpín àkọ́kọ́ nínú òǹpin mẹ́tẹ̀ẹ̀ta yìí òǹtúpin méjì. ẹ̀ẹ̀kejì inú ìpín tìǹtópin méjì òǹtópin mẹ́rin èǹtọ́ jẹ́ ìpín kejì rẹ̀ gangan ní àti ìpìlẹ̀ rẹ̀ náà ni tí ọmọ gbénu òògùn tí ò lè gbókè pẹ̀ aṣọ ètò náà pín sí òun náà pín méjì òun lè ń tó níwọ lè tí ní o tí ò níwọ atúbọ̀ sí sẹ́mi nínú omi ó tún sẹ́mi lórí ó lákọ̀ọ́kọ́ tá fi pẹ́lẹ̀ ke àkọ́kọ́ rẹ̀ tá a ke kejì rẹ̀ ìran kẹta náà tó pín méjì èyí tó yẹ pa ọlẹ́jẹ̀ tì ń sàn tí ń gbèrò omi tí ń gbórí ilẹ̀ àti tẹ́pẹ́ tẹ̀yẹ̀ pa kọ̀lẹ́jẹ̀ tì ń sàn ń sì ń gbèrò omi ń gbẹ́kẹ́ni orí na méjì a ti pè nǹkan ní nǹkan ewéko èyí tó lè mú àti débì kan dé mọ̀sọ́dì tẹ̀sírì níbo la ti ń mú ẹ̀sìn tá à ń ṣe mẹ́rin náà ni alikitab ọlọ́run wí báyìí wa sunna anabi bani salaye tá a bá ti rí dẹ̀lílù nínú alikitab àárí mi náà sunna tá a bí náà sunna àárí ìjìmá tá a bá rí bí ìjìmá àárí alqiyas kí là ń pè ní alìjìmá tóró náà gbẹ́sọ̀ kí wọ́n ní ajimati umma àwọn àwọn tí wọ́n gbọ́ ẹ̀sìn yé látọ̀dọ̀ àwọn tí wọ́n gbà á láti di àgbà wọ́n panu pọ̀ báyìí ìjìmá gbogbo àtòrí náà sàhábà bó tiẹ̀ jẹ́ wípé àní lọ pọ̀ nù ìjìmá wò ṣùgbọ́n àpẹẹrẹ tá a mọ̀ wárí pẹ́tẹ́ sàmdé tí ó kírun fún àsọ̀hábà tí wọ́n máa sọ̀rọ̀ lọ́wọ́ ànábì kò sí nǹkan nù wọn tó ní ànábì kírun láì sàlùwàlà ẹjìmọ̀ àti ìlú mà gbogbo mọ̀ lọ panupọ̀ wípé àlùwàlà ṣáájú kí ni o ìrọ̀ ìjìmọ̀ ọ̀gùn nìyẹn mùkọ́lífù rẹ̀ ànábì ní nínú àdéhìí abẹ́ mọ̀sílùd nǹkan kẹta tẹ́ tó tẹ́ tó fi lè pa àyàn lẹ́yìn ìgbà di mùsùlùmí tẹ́ fi lè pa òní àtàrí kùdí nìyí ẹ bá gbé ẹsẹ̀ ìbílẹ̀ alimufari jamaa ẹ̀ tó ní ọ̀bẹ́ yìí mùsùlùmí sí máa mùkọ́lífù ní ìjìmá ìjìmáwù sí àmì pé à ń sọ ní ìsìn pé àwọn afọ àpanupọ̀ pẹ̀lú pé àlùwàlà ṣáájú kí ni o irọ́ ẹ ń bá wá yapa ìjìmáwù sí kẹfìrí lónìí náà tí a lè panu ṣẹ̀ríà àwọn afọ àkan náà wọ́n ní ẹ̀ ń bá yìí sọ pé náà ẹ̀kọ́ sí àwọn àfa kan ní là wọ́n ní ẹ̀ ń bá tún yìí sọ pé là tó dákẹ́ ẹ̀kọ́ sí kí ló fi wá gbà wọ́n ní ìjìmọ̀wù pín méjì pẹ̀lú ọ̀nà tí ìjìmọ̀wù máa ń gbà wá a wà ní kúlù ìjìmọ̀ ẹ̀yìn sàbátà nàkìlì bí tàwa túrì máa ń hàn láfàwù fàwùwà káàfìrù gbogbo ìjìmọ̀ tọ́ba wánú ẹ̀sìn tọ́já wípé tí ilé tó kó ní ẹ̀rí rẹ̀ dé tó fi yí ẹ̀ tó kéwù àtẹ̀ntí òkè wípé àlùwàlà ṣáájú òrùn ẹ̀ ń bè ya pẹ̀tù ní kánná nẹ́nẹ́. àwọn sáàmì ẹ̀ kàn sọ ní ọ̀sọ́ yìí aláàbọ̀ ṣáájú òrùn bọ́ ọ̀yọ́ ń bí àmàlà ní wọ́n ti gbé pọ̀ mọ́ ọ̀bọ̀ mọ́sálásí òdìdé lórí ẹlẹ́à tí wọ́n ti gbé pọ̀ mọ́ ọ̀bọ̀ mọ́sálásí kò ní ìdí nígbà tí jẹjẹ máa kọ́ wa kiri ní níjọ́hún wàá pé irun kíkí bẹ̀rẹ̀ láti bí àlùwàlá bálùwàlá bàbà jẹ́ irun ọ̀dára bálùwàlá bàbà jẹ́ irun ọ̀dára àlẹ́kùnlá. ẹ ń bá wá họ́lọ́fà yìí o jọba ẹ̀dá kò mélòó ni wọ́n gírí ajimaati lè wọ́n ma gbogbo ń bọ̀ lọ́pàdọ́pọ̀ bẹ́ẹ̀ torí wípé ní tí ìjìmọ̀wù yẹn fi ṣẹlẹ̀ kò rújú kankan fún àṣà àbẹ́ pé sọ̀rọ̀bà kan bá dédé ọ̀rọ̀ pé à mọ̀ wá láti èkó ni o mo sì kíw lẹ́yìn ànábì nígbà tí ó rùn wọ̀ gbogbo àṣìtò mọ́sálásí lọ́ba kí méjì fún wa kò sí lọ́jọ́ ẹ ń bá padà tako ìjẹ mẹ́ta mọ́gíríbì kèfèrí ni ṣùgbọ́n ìjìmọ̀ wẹ̀ ó ní ìjìmọ̀ rún sábàtà bí kò ìrìn náà kìlì tàwátò kèé ṣe gbogbo mùsùlùmí ìlọ́mọ̀ pé ìpanupọ̀ ń bẹ́bẹ̀ lọ́wọ́ àfà kèé ṣe gbogbo mùsùlùmí náà kèé ṣe kí ni o gbogbo mùsùlùmí lápẹẹrẹ ajimat umma àwọn àfẹ́ẹ̀sìn tí wòye sá àfẹ́ẹ̀sìn wọ́n panupọ̀ wípé lìlìmọ́rẹ́ àti antusafiro. بدون محرم إذا كانت في دار الحرب في دار الكفر تفر بدينها إلى دار الإيمان tóbìnrin bá ń bẹ ní ìlú kèfèrí àbí bí ara ti ń ní tó fẹ́ gbẹ̀mí rẹ̀ sá kìí ṣe dandan ni fún kọ́sẹ̀sẹ̀ máa wá márọ́mù kíkó tó kú mbẹ́ ọkọ lù ní mẹ́jọ lù nínú palọ́tò palọ́sì ọkọ̀ ń bẹ lẹ́kọ̀ọ́ ó di wàhálà dé lọ́tọ̀ lọ́sì nígbà ẹgbàrún ibi tó ti sápò lé wọn gan ẹ̀yìn kùlẹ̀ tí ó pọ̀ sí ẹlẹ́yà ni aṣọ sùn ọmọ lórí lọ́ka lórí wáyà gbígbígbígbí lọ́sàrí mọ́rùn kí ní jẹ́jà ábù ó ti sí ìdànù lọ́sọ̀rí jẹ́ fíyọdú ibẹ̀ náà ni tí ń kọ́ lù sáàsù rẹ̀ sáàkù sáàsù ẹ̀kùtò rẹ̀ ṣe jẹ́jẹ́ pẹ̀lú bó orí kú báyìí yẹn ò change ìdájọ́ ọlọ́run dàgbẹ́ ìpa gbẹ́gbẹ́dà ẹgbẹ́ tó gbẹ́ gbẹ́dà mo tún ti ń yìnbọn mo ti ń yìnbọn ń gbẹ́ gbẹ́dà o tóbi sẹ́gun mẹ́wàá níbi tó sásí lábẹ́ gbó o ti dá nẹ́mbà sá ẹ̀hẹ́ ilé àkìlọ̀ sọ sórí mọ́sálà ẹ̀kẹ́ ọ̀rọ̀ ti pa lórí yẹn o padà sílé gbogbo bẹ́ẹ̀ tí ń jọ ń fà láàrin ara wọn bí ìbá ṣe dá ẹ̀lẹ́ àlétí nù lọ́ba kù. àáfà tó ṣe fátíwá yìí ọ̀daràn ṣùgbọ́n kò kú òun ẹ̀sìn ọlọ́run torí àwọn àáfà àti panupọ̀ pé obìnrin lè dá sí ìrìn àjò tí ìnira báyìí bá dé irú ìnira yìí Zainab ọmọ nàbì fún ẹ̀ lọ́dá lọ́ọ́ Madina Umu Salama lọ́ọ́ Madina àìmọye báwọn àìmọye báwọn àìmọye báwọn ṣùgbọ́n ṣé gbogbo ẹ̀ lókè òkan bẹ̀wọ̀n ṣé wọ́n lè fi yún òwe mẹ́ta ní mẹ́gíríbì inú ẹ̀sìn wa ẹ̀ ń bàtà kò yún kèé ń tá kà farọ̀ ìjìmá à ń fi òun mú àlámẹ́rin alkiyas kí ló mú kiyasu wa òní wípé anususu mahsuro gbogbo ntọ́ wá látọ̀dọ̀ alọ́sọ̀ àtàlá bayi, báyìí bayi, báyìí bayi. Ati anabi ànábì ádámà sínú bírákẹ́ẹ̀tì pé ọ̀rọ̀ ọtọlọ́ni ọ̀rọ̀ ànábì rè ọ̀rọ̀ mi ò lè wọ́ mi ẹlòmí ò lè rẹ kọ́kẹ́ sọ wípé hmm, tá a bá padà sínú suratul fil <laughs> ok kí lọ́sẹ̀ ló pàtú rẹ̀ nígbà tí ọlọ́run bẹ̀rẹ̀ tiẹ̀ ó alifiilu malifiilu alifiilu hayawaanu kabiiru dọ́hùn lìjísìmì fiilu fiilu àhà. nígbà láti ká sóńkíà bákan náà àwọn tí ó máa ṣẹlẹ̀ kò ní yé máa ṣẹlẹ̀ a máa nídìí ìfi nǹkan jọ nǹkan kílẹ̀ rí wa tí a fi sọ dẹ́ mọ́sọ̀rọ̀ dàmú ọkùnrin kan bá sọ sáà jọkàn ó ní ya Rasulullah ànábì ọ̀rọ̀ mi ò yé mọ́ sí ah, òsì bọ́ sáà dìbà àtijọ́ rí lábá ni ọlọ́ba ni mí ìyàwó mi ló bí makalẹ̀ o wúlì dàní gùlámù ní aṣíwádùn ọmọ ìdúdú ní kirikiri ọmọ sí kíni. ìmọ̀rẹ́ o ìyàwó òjì dúdú o mo dúdú ọ̀kẹ́ nínú ẹbí wa o ànábì ní halaka min ibil sóǹsìn ràkùnmí ó lò ní ràkùnmí ànábì ní kí ni àwọ̀ wọn wọ́n ah, láwọn ogun ọ̀ráìmù náà náà mi ò ní brown lábẹ́ brown yẹn bí eléru tí ó tún gbà lẹ́gbẹ̀ẹ́ náà mi ò jẹ̀ bí black bíbí bí black yẹn ó ní bí white náà ó pèsè àmọ́ kí ni wọ́n wá ṣàkíyèsí pé ń san ràkúnmí náà tí àwọn gbogbo òfin pure lọ́ba wọn ah, ó ní irúkú lèmi ń pè heredity ni bóyá nù rẹ dìran rẹ irú kọ́lọ̀ ti wà ní adébí ni ọmọ rẹ náà là aláwo nà zá àwo erikun. irú náà irú náà ó ti kàn bí kan náà rí nù bẹ́ẹ̀ sì ni ànábì wa ádámà kì í sẹ́yìn àbúwá. asmaru chocolate salawatullahi wa salamu alayhi àwọn bọ̀ ààrí dalilu min al-kitab lórí mas'ala kan ààrẹ rí torí pé mustajadat in tí ó tún máa ṣẹlẹ̀ tí ó tún máa ṣẹlẹ̀ tí ó tún máa ṣẹlẹ̀ kò ní yé máa ṣẹlẹ̀ a sì ní ìdíkìlà fẹ́ fi alájà rẹ̀ okay sofia tẹ̀ ní ẹsẹ̀ yìí tọba salama sí àṣà dán àbá ní ìdán tí salama yẹ dẹ̀ kíá kí n dájọ́ tí ń ṣe ájì lọ tó sì rọ́bọ́ọ̀tì tẹ̀ ló bá ń fa lórí kì í sàgbèsè ọ̀fà nínú ó lè wọ́pọ̀ ọ̀pọ̀ ilé iṣẹ́ ṣé ìtirọ́bọ́ọ̀dì tẹ̀yìn sáà lè fi wéyìí ṣe mistake látọwọ́ ara rẹ̀ tí ó wà ní bá ṣe pẹ̀lú tí ń ṣe lọ́fọ́nà náà ẹ kátàkárà ẹ stọ́pù ẹ tásìkò ojúmọ̀ àbá ti tó kátàkárà ẹ bá rẹ̀ ọ̀dà ọwọ́ nkọjá lọ lẹ́gbẹ̀ẹ́ makina pepsi makina yẹn máa ń tóbi pepsi seven up coca-cola mirinda tẹ́ ẹ bá ti fi wá rìyàlì sí ẹ kàn tẹ ìdọ́báwò yìí bẹ́ẹ̀ ìdọ́báwò yìí ni ọjà bọ́ ẹ sọ̀rọ̀ bọ̀tọ̀ ọlọ́run lẹ́ẹ̀ bọ̀rọ̀ sí kátàkárà lásìkò ẹ sọ̀rọ̀ makina bẹ́ẹ̀ òǹdó kò sí polówó ààrẹ òrùn lòmú yìí wọn lọkọ yálẹ̀gbẹ́ rẹ̀ tá a bá sọ̀rọ̀ sọ́bọ̀ kátàkárà náà ni. So wọnú ìdájọ́ yìí tá a fi sọ wípé èèyàn ti lu gbàǹtọ́lọ̀ ní ọmọ sí àbí ọ̀wọ́nú ẹ̀ mùsàjàdá àti ọmọ àṣẹlẹ̀ náà láyé ń ṣe ọlọ́run wọ́n sàn ní gbogbo ọ̀nà tẹ́ bá dá láàrin ara yín tẹ́ ẹ sì fẹ́ sábòdúkò ẹ má jẹ́ mi ọ̀gbọ́ o èyí tó bá ti lọ́dọ̀ mi ìdájọ́ ọlọ́run bọ́ sẹ̀lórí ẹ o ẹni ò gbé nǹkan tó fẹ́ foríjì foríjì lábẹ́lé bó bá dé ta á sì dájọ́ ọlọ́run o tí àwọn májẹ̀mú bá ti pé. láàrin ara yín ó mì í pé ìdájọ́ kankan kò nù lẹ́yìn àdúrà sálàm. ẹnìkan wá jẹ́ ọjà yìí méjèmú wá pé tó ẹ kí wọn gé lọ́wọ́ ẹnì kọkàn wà gé lọ́wọ́ ṣé tọ́ba fẹ́ máa ṣàlùwàlá padà ṣé yọ́ọ́ máa wé ọ̀gángan bẹ̀rùn torí pé ìdájọ́ bí òsì náà máa lọ́mọ ọwọ́ òun nùsẹ̀ríà ó kí ọ wọ ẹ̀bà kò jọ kan ọ̀nà five hundred naira two thousand and fourteen àti ẹni bẹ́ẹ̀ ti ẹ̀sìn máa ka àkùrà ní orí mi ó sì máa tutù báyìí ẹ sábà fi ṣe ọlọ́run ọwọ́ náà lè fún wa sí dada mbẹ́mbẹ́ ọwọ́ òun sì ni kò sí mọ́. abẹ́ ni ó ṣe sì náà tó ti lóbi lọ́tọ̀ kí ó tilẹ̀ pupa títí wá ń kírun. sí wọ́n mọ̀ gbàrún ó tún lọ ájì. àbọ̀rún ìjọba lọ́wà àbọ̀rún kọ àbọ̀rún àwo a sì rí ọ̀rọ̀ kìí á sọ ọmọ sẹ́lẹ̀ àwọn àfáwọn ní kò bú tá a bá wá rí kíní lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin kíní tí ó kù ntí ó wà kù ní alistisahab kí là ń pè ní alistisahab ọ̀rọ̀ pọ̀ bẹ̀rẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn òṣòlìyàn lórí alistisahab ṣùgbọ́n definition tó sún gbogbo ẹ̀ mọ́ra jù òun náà ni ayẹ̀stẹ̀dímọ̀lìfàkíyù ìfìbátà máa kánà sábìtán wà náfíà máa kánà màmfíyà. ó ti wá di ntí ọjọ́rú ń la fi ń wéwu ntí ó kù àwa ń bọ̀ alistishab fil atima ìgbàmọ̀ kìbọnú istishabu wá dé istishabu ọwọ́ aláwọn kọ̀wáìd àwọn àfa àkàbí mẹ́wàá nínú kọ̀wáìd òun àkọ́kọ́ èyí ó mú sọ wípé alẹ́ àwọn òṣùlù ni alẹ́ asílù fil àyáni àlèhílù wà tọ̀hárọ̀ gbogbo nǹkan tá à ń rí tọ́lọ̀ ń dá fún àyè ìpìlẹ̀ ń bẹ gangan ni wípé ẹ̀tọ́ ni fún a káfara kan kọ́fara kan wa bákan náà ní tó sì máa ní. níbo la ti fẹ́ mu ṣáàtì àwọn ọ̀rọ̀ àti àwọn ọ̀bọ̀n jimá. lẹ́nìkan máa ń ta táyà bọ̀ táyà tuntun kò ìjánu rà pàpà ó sì ra jatọ́ yanu rà tábàyì kí wọ́n fi díẹ̀ lílẹ̀ táyà bá ń yí bọ̀ lọ́ba yíu sáàsù lásán táyà táyà tuntun ní sẹ́ǹkà kò kára rẹ o ẹ̀rọ kò sí ọ̀sán tó lọ tọ́lọ̀ láti àbí wọ́n bọ̀ sọ́ọ́lẹ̀ kọ́lá èèyàn bí èèyàn bá ṣe ju wọn rí pé táyà ọ̀nùmọ̀ èèyàn kúlẹ̀ bí ẹ̀kọ́ kọ̀ọ̀ká sọ dákùtọ̀ ọlọ́wọ́ tẹ́ apẹ́ ìbálálò àlàkẹ́ tọ́lọ̀ àlàsí torí ẹ̀ ń fọ́ mọ́tébù o ẹ̀ ń fọ́ mọ́tébù yẹn pọ̀ o àlà asùlù tébù yìí asùlù ni pé ilé bẹ́ẹ̀dì wa asọ̀rọ̀ wa àwọn bọ̀ asùlù àkọ́kọ́ nìyẹn kílẹ̀ rí wa huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'an. asáàni ìpìlẹ̀ kejì àání alẹ́ asinu filẹ̀ arúgbì wà mẹ́ta wà ládà fíyà àtọ̀hárọ̀ ìpìlẹ̀ ń bí ilẹ̀ gángan àti ntọ́wájáde láti inú ilẹ̀ ntọ́mọ ni wọ́n ìpìlẹ̀ nu ìyẹn ni ó mú wa di pé tá a bá ń gbẹ́lẹ̀ omi tá a bá kàn nù ilẹ̀ ìbá àdúgbò bí èdú táàrí ni ẹ máa sọ̀rọ̀ lálọ́ ìran rúlẹ̀ ti yàn ọ̀nà ìpìlẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ tá a ti mọ̀ pé tọ̀ àárọ̀ ni kama lóṣù ìbá àṣìpọ̀n ilẹ̀ amọ̀nẹ́ ìbá àṣìwà lọ́lẹ́nu ilẹ̀ alọ́mùlé ìbá àṣì máa tún dùn lẹ́nu ilẹ̀ aláàdùn ni igi tó bá wù jáde ń bẹ̀ bọ́ ọ bá sùn lẹ́ nídìí igi tó ń jáde lẹ̀ tó wá fẹ́yìn lé igi mẹ́tọ́ ló wà láṣẹ o torí ìpìlẹ̀ ìtàmọ̀ fi ọwọ́ nù ìbílẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ntọ́mọ̀ ni ntọ́ bóde bẹ̀rẹ̀ ntọ́mọ̀ ni kí máa fẹ́ máa sí nítorí pé mo fẹ́ tigi al-aslu fi al-ardi wa ma tawallada fiha at-taharu kò kíá òdì méjì al-aslu. fil hayawanat àtọ̀hárọ̀ ìpìlẹ̀ lára gbogbo ẹranko pátápátá àtọ̀hárọ̀ ní ẹ̀ńtọ́mọ́ni màálù tí a bá ti sọ pé ẹ̀ńtọ́mọ́ni afáàsá kírun lọ ní màálù ńlá mọ́tò bẹ́ẹ̀ fọ́ o náà agbára báyìí máa mú ewúrẹ́ mú ẹnu nírun mọ́tò asọ́fọ́ o irun orí òsì bàjẹ́ o wàstáfnà alùlẹ̀ jùmùhúrù alìrúlàmà méjì ẹ máa wo ibi tí nǹkan tó máa kílẹ̀ ní o 90 àwọn onímímà wọ́n wá ní tí a bá ti gba kọ́ ìdà yẹn báwọn ní gbogbo ẹranko ìpìlẹ̀ wọn ni tọ̀hárọ̀ ẹ sàdáyẹrí ẹlẹ́dẹ̀ o wọ́n ní kí ni ká sàdáyẹrí ń bẹ̀ rígísù lòun wọ́n ní ẹ̀yin wo lẹ ń sọ̀rọ̀ wọ́n làwọn àhànàfíyà là ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ kí Abu Hanifa ṣé bó wá dẹ yín ọgọ́rùn-ún ẹ̀mí ò lè jọ sọ jọ́sẹ̀ wọ́n làwọn nàìjíríà là ń sọ yìí ewu lẹ tó ń dá sí wọn làwọn Ṣàfi'í yàrá mọ̀ kí o mọ̀ Ṣàfi'í ẹ̀tọ́ mélòó tẹ́ ń sọ̀rọ̀ náà bí wọ́n bá dá sọ́gọ́rùn-ún àlọ́bí nàìjíríà ń ta sọ̀rọ̀ ah. ewu lẹ tó ń dá sí wọn làwọn Hanabila rè ọmọ kí o mọ̀ Ahmed ó tó mélòó tẹ́ ń bá dá sọ́gọ́rùn-ún sí sọ̀rọ̀ àwọn nàìjíríà rè jùmúrù gbogbo àwọn àfáà yẹn wọ́n ní ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ni àmọ́ ọ̀gbìn ẹ̀gbin o ṣé ẹran rẹ̀ làgbé lẹ́gbin ni àbí àìnù rẹ̀ lẹ́gbin ni àbí jíjà rẹ̀ lẹ́gbin awé èèyàn àìsẹ̀gbin ṣùgbọ́n gbin jáde lára wa ìwà mẹ́jẹ̀gbin wa ó ní kí ìfara kọkùnrin kọ́mọ̀tò ọlọ́ọ̀lá sí kí ìfara kàfà kọ́mọ̀tò ọlọ́ọ̀lá sí wọ́n sì fara kó ètò nọ́mbà tó tọ̀ jáde lára mi wọ́n lọ tún mẹ́fọ̀ kó tó lè kírun ní tá à ń sọ nìyẹn àwọn ní ti ní pìsẹ́ǹtì àfà wọ́n ní nàjásà khinzir ẹlẹ́dẹ̀ àyínú ni najasatun àyíníyà òun gangan ẹlẹ́dẹ̀ gangan fúnra ẹ̀ gangan fúnra ẹ̀ gangan ẹ̀gbẹ́ ni tọ́pọ̀ wá jẹ́ kini kí ni tí ọmọ gbé jáde nínú ìdájọ́ ẹ̀sìn wa mò ń kírun ẹlẹ́dẹ̀ fara kàn mí irun ti já kéèké mo tún jáde ẹnu o lẹ́dẹ̀ lágbáyé ìrúnjá o mọ́kànlá bára mi lórí awọ ọ̀ràwọ̀ ẹlẹ́dẹ̀ ojú ẹsẹ̀ ìmọ̀ra kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ibi àmbọ̀ nù. àwọn apá kejì àwọn jẹ́ bíi ten percent nínú àwọn mímọ̀ àwọn náà ni màlìkíyà wọ́n ní kí n zero ẹsẹ̀ nàjásà tó nàjásà rẹ̀ kì í ṣe nàjásà rẹ̀ àyìn ìntọ́jẹ́ ìgbìlá rẹ̀ ẹ má jẹrẹ yìí kọ́ fara kan yìí ń bọ̀ wá láyé wà rárá rẹ̀ kì í sẹ́gbin ọ̀ rárá rẹ̀ kì í sẹ́gbin. kí á lẹ̀rí talẹ̀ rí báàkì wọ́n lọ́wọ́ méjì lọ́jọ́ báàkì náà ah! ìmọ̀ ẹ̀jẹ̀ rí wọ́n ní ọlọ́run sọ fún anú sọ́tọ̀ náà mú wípé qul la ajidu fima uhiya ilayya muharraman ala ta'imin yut'amuhu illa an yakuna maytatan aw dama masiwa ọlama khinzirin fa inaw rijis rijisu nú èdè Lárúbáwá a máa túmọ̀ najisu a sì máa tuma dọ́ọ̀rù ibi tí mọ́ṣíkìlà ti dé nù rijisu máa túmọ̀ ẹ̀gbin a máa túmọ̀ ìní ntí máa níyàn la ṣùgbọ́n júlù àwọn àáfà ti tàkọ́kọ́ o wọ́n ní ìwọra ń bẹ láàrin ìjẹ́gbin rẹ̀ àti ìfaranìyàn gẹ́gẹ́ àáfà wa ṣe ń sọnù tafsir manar wọ́n kìlẹ̀ fẹ́ wí wọ́n ní ṣé bá a ti mọ̀ wípé anajisu rijisu láfùhùn indal arab yutlaku àlá anajisu tí wọ́n bá mu wá ń lò fún kẹ́ẹ̀gbin wa huwa kullu dọ́rin mustakubahin hisan aw lidhalika yusamma arijisu najisan wa yusamma dọ́ọ̀rù rijisan nítorí àti báyìí yàrá rijisu ni nítorí àjẹgbẹ rijisu ni àwọn àtìrí náà ìjẹgbẹ ọwọ́ àlọ́tọ̀ rijisu ìtì máa ní yàrá ni nítorí àmúṣkìlá ní náà ṣùgbọ́n ìtọ́fẹsẹ̀ múlẹ̀ òun ni ọ̀rọ̀ jùmùúrù lórí mas'ala ẹlẹ́dẹ̀ lọ́ba wọn sí àmọ̀ pé àti nǹkan fàyọ̀ kú inú ẹ̀mọ́ wọn ní tẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ má dalẹ̀ o ah tó ní ẹbí a máa sọ fún mi lọ àwọn ní ẹ fara bí ajá tí mo sì mọ̀ pé mọ́sálà ti máa já rìnrìn láàrin wa ni ajá fara kan mi ajá fẹnu lámi ọfẹnu lábọ ọ̀dà aláṣùfẹ́ àyàwó náà ẹgbẹ́ aláṣùfẹ́ ẹlẹ́kẹta ládéhùn gbogbo ìpìlẹ̀ lára ẹranko ntọ́mọ̀nì kí lẹ́sọ̀ ń pa àtàjà àwọn àfọwọ́ bá pín méjì pẹ́ ó sì ń jẹ́ fifty fifty ṣàfihàn àti màlìkíyà wọn ni ẹja ṣe sùúrù lórí ọ̀rọ̀ tó nílẹ̀ yìí o nàjásẹ́tù kálíbì nàjásẹ́tù àyìn nìyí ajá ìjẹ́gbin rẹ̀ ó ń gẹ́gẹ́ lẹ́gbin kìí ṣe pọ́ mọ́tẹ́gbin wọn jáde lára ẹ̀ bíi tèèyàn no wọn ní kí ni ẹ̀rí yín tẹ́ ẹ fi sọ wà wọn ni ẹ̀sìn wọn ni ẹ̀jẹ̀ ká padà ní sọ̀hìn háyìn. من حديث أبي هريرة وسرني إذا ولق الكلب في إناء أحدكم فليغسله سبعا أولاهن بالتراب bí ajá bá yẹ fẹnu kankan dẹ́ fi mú mi ẹ rí pé ẹ fọ̀ ọ́ lẹ́ẹ̀méje kọ́dà àkọ́kọ́ rẹ̀ báyìí ẹjọ́ jẹ́ pẹ̀ apá kan nínú ẹ máa fọ́ lọ ẹlẹ́ẹ̀kejì ni ẹjọ́ jẹ́ ká mọ́ sọ̀tàkùn lọ́wọ́ àwọn fámìlì yìí ní ntọ́ bá wálé mú pa afẹ́ mẹ́ẹ̀gbin títún fi á ń di aláǹfẹ́ pẹ̀ẹ́wọ́ yé ìgbó òní ajá pé ntọ́ba ẹ mú ife ìlọ́masọ ntọ́ba ẹ má sọ ìlọ́mara ìlọ́mùgẹ́ oṣù sí ó sì wọ́n ó sùpọ̀ òkìrùn mi tí ajá ti tó ti dìde ní ìsìn tó sósì ibùsùn ajá lọ́nà náà ẹ fọ ẹ fọ lẹ́ẹ̀mejì ní ọ̀jẹ̀ sẹ́lẹ̀ yóò lẹ́mọ̀ wá fọwọ́dẹ̀ ńgbẹ̀rẹ̀ mú Ṣàfi'í àti Hanabila àwọn méjèèjì dira wọn mú wípé ẹ̀gbin ajá o ẹ̀gbin kíni o àwọn àfáàgbà méjèèjì hanafiya eh, malikiya àwọn ní kìí ṣe nàjà sátúlẹ̀ àyínú àwa náà gbà pé ẹ̀gbin jáde lára rẹ̀ ni bájá bá fara kan yàn ní ìwọ bàjẹ́. ife tó kúkú pẹnu kan náà wọ́n ní àfọ̀lẹ́ méje ni wọn ò ní aṣọ ọ́nù ebájọ náà gan-an ebi wọn nílò ọba kọ lẹ́kọ̀ọ́ alẹ́ náà lóko kọ́ lọ pẹ̀lẹ́ wa nǹkan ọ̀sìn wa alẹ́ fi dà á èjì àkàsọ̀ ni pé mẹ̀nìkítà náà kẹ́lí nìkan yọ̀rọ̀ kẹ́lí sẹ́yìn ẹ̀ ń bá lọ rè é máa ajá nísìnyí ti wí pé ìjọ bá fẹ́ fi ṣe fáàrí pé wọ́wọ́wọ́ nítorí pé òjò ọmọ tàbájọ ń kírun mọ́sálásí àdúgbò lọ́wọ́ pàápọ̀ mẹ́lẹ́ yìí o àgọ́ mọ́sálásí ló kó àpọ̀ mẹ́lẹ́ yìí o ìtajà mi ń ná lóṣù kan ó lè fi ṣèyàwó bọ́ọ̀ bá ní lónìí kan ìyàwó ti pẹ́ mẹ́rin ẹ bá ń lọ dẹ́rú ẹ̀wò náà yìí mùsùlùmí ntí ọmọ dínú sẹ́yìn rẹ̀ ń dojúmọ́ kìrọ́ọ̀tù ni tó ṣe déédéé kéwúdù kọ̀ọ̀kan ní ọmọ adé bí ọ̀bẹ nílẹ̀ ọjà gbèsè ilẹ̀ náà tí èèyàn bá bẹ̀rẹ̀ tètè ní kí rọ́ọ̀tù oníkẹ́ kí ló sókùlà sọ́ọ̀mù apáyàn kí. ẹmbásì kan òkè údù ní àpò nǹkan tó nǹkan òkè údù mi wó wájú mi òkè údù nǹkan tó nǹkan. Thank you ìjọ ọmọdé nù bá a bá a wá lè jẹ́ nàìjíríà sẹ́tù láyé ní ẹ̀sìn onímọ̀sọ́gbọ́n tí ń sọ ìpẹ́lú wa gbẹ̀mọ́ hmm. a sì à ń súnbọ̀ wájú o a fọ dáadáa o kásámù méjèèjì lọ òdì asùlù mẹ́ta alásùlù rọ́ọ̀bì alásùlù fíìmà òkìlà mìnẹ́lẹ̀ hayawan àtọ̀hárọ̀ ń tá a bá ti lè jẹ lára ń ń jẹ lára àwọn ẹran yìí. wọ́n ní àlejẹ́ gbogbo ẹ̀ka tó ti bá ń bóde lára rẹ̀ náà ẹran ni o jíjẹ ni a jẹ́ pé òun kọ́ ibẹ̀ yìí ni ó jẹ́ àmọ́ wípé bí màálù sọ́pà ẹ má fàdà nù. màálù ní segede ẹ̀ ipá pẹ̀lú ẹ̀ ẹ̀rẹ́kẹ̀rẹ́ ni ẹ má dàgbọ́ ẹ̀ jù. mọ̀lú ṣe kí ni ó sọ kí ni. mọ̀lú ní kẹ̀kẹ́. ẹsẹ̀ mọ̀lú pé mẹ́jọ. ẹ bẹ́ẹ̀ bá ti là á tẹ̀rí pé kò di kankan nú àlùbọ́sà àbẹ̀lẹ̀ jẹ́ ọ̀pọ̀. kò ní ìhànú ọbẹ̀ ẹni ọbọ̀ sí lọ́lẹ́ òfìsà rẹ̀ dé. ọbẹ̀ lẹ́sọ̀gbọ́. wàsímàn ọ̀rá ọ̀rẹ́ ẹran ara ẹran wà lábẹ́ kí lè rí wa tá a fi sọ bẹ́ẹ̀ ọlọ́mọ ní sọ̀rọ̀ fúnra sọ́rọ́tù àhálì wípé wà inna lakum fil an'ami fi butunihi. من بين فرث ودما لبنا خالصا لبنا خالصا سائغا للشاربين olóní èèmọ̀ ń bẹ́ ń bi àwọn ẹran tí a ní ẹ máa jẹ. mi ń bẹ́yìn ní farusin láàrin ìgbẹ́ wádàmí àti ẹ̀jẹ̀. E láàrin méjèèjì yẹn ìlà ti fa lábánù yọ òwú á funfun gbòò kọ́ọ̀dìsàn funfun yẹn bíọ̀ ṣé ìkànnì sáàrì bíi ìdìbò láàrin ẹ̀jẹ̀ àti ìgbẹ́ ọwọ́ adi ń tẹ ẹ̀rọ nù pọ́ọ̀pù ọwọ́ àfọwọ́ gba ọmọ tí ń gbé bá mi ẹ mọ̀ bòkiri nǹkan nílọ̀gẹ̀ bá mi torí ọlọ́ bá mi ẹ mọ̀ bòkiri nǹkan nílọ̀gẹ̀ ah, bẹ́ẹ̀ bá sẹ́yìn ẹ̀ jìyà. ó ti rún bẹ́ẹ̀ kòrò ẹ̀jẹ̀. تبارك الله رب العالمين يا رب ṣé àmọ́ pé kò ṣẹ̀ṣẹ̀ nídìí kéde àti ọkà wọ́rọ̀ mọ̀ pé ewúrẹ́ náà ní apá o lábánú ilé iṣẹ́ àbọ̀bá ṣe ṣe o labanu rẹ̀ kí n labanu sóti wọlé ni ah, ah, ó ṣe kí ni ó tó lò tá a sọ ṣé ká tún lọ bí fọ́ọ̀mù nìsí jọmọ ìjà àpárí wùsùlù yìí lónìí kó fi lè jẹ́ wípé inṣàlá rà mí ìjókòó ba dábàá àtúndó yóò jẹ́ pé ntaabọ̀ sí ni àdọ̀wábìtù alimuta alikọ̀bìlì àtọ́yìmọ̀ àti wa ń kó nù kí wọ́n bá wọn àwọn òǹdè tá a fi máa ma jẹ ilé ìmẹ́jẹlé máa kana muharraman li dararihi máa kana muharraman li khubuthi máa kana muharraman li sunbihi máa kana muharraman li najasati àwọn àmà tó tòótò àwọn àmúgbòmára àrùn òwò àlàmà múlọ ṣùgbọ́n ẹ sáfìyàn ọ̀dẹ́nà mú bọ̀ ẹ nọmba kíládé. al fi dàbáyì àtàrí ẹranko tọ́lọ̀ ń bàṣẹ ní àlàálì tọ́wá ní tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ẹ pa ni ò lẹ́ẹ̀dàpọ̀ èmi ọlọ́run ọba sí ìpìlẹ̀ lára tiwọn àràmù wọn máa jẹ́ ewúrẹ́ fara yí mi mọ́tò wọn ni wà láti ewúrẹ́ lọ́mọ́ ó lè máa bùjẹ láì pa naam wàmà ubínà mi là háyì fọwọ́ nẹ́jìsì ìtọ́ bá jẹ́ nǹkan ààyè tọ́lọ̀ ń ṣe pípa rẹ̀ lẹ́tọ̀ọ́ kó tó di pé a máa jẹ́ bí wọ́n bá bu nǹkan lára rẹ̀ láàyè intep láàyè o lẹ́jísù ni. bàbá nìkan ló kù lé màálù bíi ọgọ́rùn-ún rè láàrin táwọn àpamọ́ nítorí pé ẹ̀kọ́ ìṣeré iṣẹ́ ẹ̀kọ́ lásán bàbá ní bilali ọ̀nà ẹ̀ ògẹ́rù rẹ̀ wá pẹ̀lú ti ti ń jẹ̀gẹ̀ lọ sáyẹ̀kọ́ yẹn wá tẹ̀ á gẹ́rù màálù jẹ. délé òkú mọ́tò tó lọ ẹrù màlúù láàyè. ẹ̀yọ̀ ọ̀rùn kẹrin rẹ̀ ó ṣẹlẹ̀ rí tí ó kun ẹran lóòyẹ̀ lóòyẹ̀ tí n tó sì wà lọ́wọ́ ń kálukú tí ń padà jẹ́ halali kọ̀sẹ̀ lójú ànábì ojú ayé àwọn sábà ló ṣẹlẹ̀ o náà ni gbogbo ẹran gbogbo tí ò ṣe é mú báwọn báyìí ní gàlàyà onímọ̀sálásí gẹ̀ẹ́ bisọ́lá bọ̀sákìbò fáì ní ó jẹ́ tí ọ̀tún ẹ̀ ní ó jẹ́ tí ọ̀tún ìgbà àti sọ́rí kùrùkùrù lọ́tún wá bàbá agbẹ́rọ́ lòun náà tún gbẹ́rù òun náà tún mú lọ́dún lákàrà ní ọ̀sán nìkan tún kí apá lọ́hùn lọ́kàlùkù ń gé làbẹ́ èkó tán halali ni gbogbo tó wà lọ́wọ́ wa ó ní kan mọ́sálà ìsìnkú náà yíyà o bẹ̀ òun náà tún wá nínú kí ló tó ní fàyítà bàbá mẹ́rẹ̀kọ́ lọ́lọ́ba yarí ẹlòmíì tó tún súnmọ́ báyìí lọ́ọ̀nà ní pàníkẹ̀ làbá náà lè wò ó. yàrá yẹn bá ká. ní pẹ̀pẹ́ àjẹ̀bú wájú ká rárá rárá ẹ̀ bá gbómi ò gbé wá rárá rárá ẹ̀ bá gbómi ò gbé yẹ. làwọn àgbàgbà gbé bóbi lómi wí yóò kúrọ́sì bọ́dá o ńlọ́nu o lẹ́rẹ̀kọ́ fi wá lọ èyí tó jẹ́ títí mẹ́rẹ́wà fábùrọ̀ sáà torí àpáta ẹ bá ń lọ wò ṣé ìrún náà ìrún lọ pàtàkì ló sẹ̀mí wa ẹ̀jẹ̀ akérò tán káwá lo ten minutes sí twenty ṣé bá ń kọ́. Yeah, yeah díẹ̀ kì í àti díẹ̀ kì í. ṣe live máa ń tó bí afẹ́ fífi tí mo wà nínú ṣọ́ọ̀bù tó bá padà yọ máa wọ fún ọkọ̀ tó ń bọ̀ àti nǹkan tí mo lè gbọ́ àti ṣe ìdáhùn ìdáhùn ìdáhùn máa wọ. Bon, je page, plutôt page web. Voilà, j'ai la website avec. Son Facebook, t'es pas ça. Makam isi video aku bawa Facebook nama live. Aisyah. Bakın ben diyorum. Mm-hmm. nove